mọ̀mọ́ pé mo lè dépò yí ẹ̀wọ̀n èdè ọgbọ́n lórí ilé. ètò ní pẹ́rú ètò ní pólè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pàyékẹ́ni tó ń súnmọ́ ni tó ń dání ìjọ dáwó. ó dì mí ojú mọ̀lẹ́. ẹ̀yin wọ́n lọ́wọ́ ẹ̀yin wọ́n lọ́la ẹ dákun ọmọ wo lè fi lè bá mi sí tẹ́ ẹ lè fi tètè bá mi fọ orí ọ̀ mi. láàárín èmi àti ẹ sẹ́wọ̀n mi sẹ́wọ̀n lè pa mí ni. nígbà àgbà ìmọ̀ pa yín o. ìlú tí wọ́n ti fọ orí mi sọlẹ̀ wọ́n ní kí n kó bẹ́ẹ̀ bí ìgbà kó bẹ́ẹ̀ wọn ò lè sórí ìrìn mo padà kó bẹ́ẹ̀ náà ni orí mi wo mo ṣe. èmi balógun mo ti wọlé lọ́wọ́ mo ti dàṣà sílẹ̀ mo dẹ̀sẹ̀ pẹ̀lú ọ̀lẹ̀ oríṣiríṣi oògùn mo dà á lẹ̀ takuntẹ́ tá a délẹ̀ fọ́ta ẹ mọ̀ jà fẹsẹ̀ kó. tí o bá sí akin nínú ilé mọ́ tí o sọ pé nǹkan mọ́ nílùú àwọn balógun eléyìí náà lè fi ọjọ́ balógun. èmi ẹ̀yin ládé ẹ̀yin lóyè lóyè ẹ ṣàánú mi o. ẹ bá pẹ́ pọ́n wọ́n sọ fún yín pé agbọ́n ń bẹ toró nínú jẹ́ àgbọ́n bá forí sọ̀kún nírè ní wẹ̀wọ̀ fún. Oh! wọ́n ta yín fún wọ́n rọ̀ yín bí ẹ̀bì bí wọ́n múlé sí ojú afẹ́fẹ́ wọ́n mú wọn. ẹ̀yin dà. ikú ni kì í sàrùn kábíyèsí ti sílẹ̀ láyé ọdọ ọ̀run kó tó lọ lè bọ̀. àgbo díẹ̀ àgọ̀ díẹ̀ ìlà fi ń lòlé ayé lọ́ọ̀ bá yóò kọ́ ọ paná. ṣé ká wá pé ọlọ́gbọ́n ayé ti dòmògo ayé ni báyìí. jẹ́ kí n kò lọ́ mọ̀ pé ìwọ ni baálé yín gbàjọba ìpéjọ méje lónìí. tó wá lè jẹ́ lóòótọ́ ni tó sì ní tọ́ba kan ò bá kú ọba kan ò lè jẹ. àìṣe ayénígbé àìṣe ayénígbé àìṣe ayénígbé bí èèyàn bá ṣe ló dèrò ni aládé sọ mẹ́wàá rẹ̀ o ó ṣe lónìí ó dèrò ọ̀run. ẹni bá ní pé kí onítọ̀hún ló ń pọ̀ fún ṣáájú. kábíyèsí ẹ̀yin ló yẹ bá wọn àbáyọ ilé ìpọ́. tọ́ba torí nǹkan sí nǹkan ọ̀lọ́lọ́. ilé o ilé o ilé o ilé ni mo tẹ̀ ìpínlẹ̀ ni mo pè èyí tó lọ yẹ mú èyí tó lọ wé mú jẹ́ mo pè gbóyún lọ́sì ẹ parapọ̀ ẹ wọ́n lu ayé rẹ̀ sílẹ̀. mú ẹ̀jẹ̀ mọ́lẹ̀ fún mọ́lẹ̀. Ah. Ah. ọ̀tún olóò. kábíyèsí. ẹ bá dọ̀bálẹ̀ pẹ̀lú kan bá dọ̀bálẹ̀ méjì àbẹ kúlẹ̀ méjì ikú méjì ẹ̀rù kí a lè mọ̀ pé kì í ṣeré. ṣe é ti ẹ bá lè wojú pẹ́rẹ́ ikú ni kì í ṣàrò. Ah! kábíyèsí joyè ajípolówó okú tantan ni. lẹ́yìn ọlọ́ba yìí. ìran àti ìran dìran àtọlẹ̀ dọ́lẹ̀ olóye ìyálòdè nù ràn mí ẹni ó lè yọ mí bẹ̀ ń òrì mo rò pé ẹ ti ya wèrè. òun ní kò yèrè lójú jù. kí ni bẹ́ẹ̀ lójú adébárí sọ̀rọ̀ hàn ọlọ́pàá ayé ìwọ ni ìwọ padà ní òkè mọ́. ẹ mú wọn wọn ò gbọ́dọ̀ lọ ògbólógbò ọjọ́ ìbílẹ̀ lọ àwọn ọmọ ọmọ nìyí náà. Coming soon on Okiki Premium TV.